báyìí èyí tó tún wáá ṣe pàtàkì jùlọ ẹ dákun tó yẹ kí n sọ òun ni pé ohun tó wáá fọwọ́ bà mí lẹ́mìí púpọ̀ jù òun ni rọ ẹnì yìí wọ́n wáá bí nìbàdàn nígbà táwọn àgbàlẹ̀ Yorùbá pè wá wàláhi lahazim ẹlẹ́rìí mi ní chairman Dr. Ẹlẹ́sìn wà ń bẹ̀ mọ́lá Abdulmumin wà ń bẹ̀ pé látọdún mẹ́rìnlá èé ṣe wọ́n ti tẹ Kùránì ọdún kẹ́ńlá ní kí ló wò ẹ̀pẹ́ kí làáfà wí àtẹ̀yìn lẹ́wì ni. ọ̀rọ̀ ẹ̀wì ẹ̀wì ọ̀gá dàbí ìgbà tí ń ẹnì yìí ní láti 1997 yẹn lòun fi ń ṣe research tóun bá ka kùránì mú kùránì ti dọ̀hún yá àkọ́kọ́ tàwọn bàbá tóun bá ka kùránì tàwọn bàbá yìí òun tún ka ilé yìí náà tóun bá ka ilé yìí náà òun tún ka ilé yìí bí ti ṣe náà nù lẹ́yìn ọdún mẹ́rin láwọn wá rí i pé kò sí yàtọ̀ kẹ́kẹ́ mẹ́ẹ̀ wọ́n kàn gbé kọ́ wọn sí pé wọ́n rí jù mí torí ẹ̀ lọ́wọ́ amóhun sọ̀rọ̀ it's a serious allegation for me as an academic it's a very very serious allegation kéèyàn sọ pé èmi university lecturer ẹ̀ review mọ́kọ́ pa ara mi sí pé mo review eléyìí mo wá sọ mo ti sọ fáwọn bàbá ń bàdàn mu ní n sì wá fẹ́ sọ arákùnrin yóò dé kí n sọ yóò kọ́wọ́ bọ̀ mí lẹ́nu láti jọ tí a ti parí iṣẹ́ yìí kọ́dà àwọn tó súnmọ́ mi yóò rí mi n kó rìpọ́ọ̀tù jáde rí pé n ta ṣe ní kí ni mo fẹ́ kó jáde fún kí ni mí lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wọ̀nyí àmọ́ n táwọn àròǹgbà yẹn ni pé àwọn nǹkan ọlọ́run ọba nìkan lọ́ba tó pé àwọn baba yìí náà sì ti fààyè kalẹ̀ mọ́ ka pírífèsì bàbá wa sheikh adam lágége tí wọ́n kọ síbí yìí wọ́n fààyè kalẹ̀ pé ní tó bá rí tí ó kù díẹ̀ káàtó kọsọ̀ fáwọn. mo nígbà táwọn bàbá yìí ti wá wí bẹ́ẹ̀ ìtọ́ da ni pé ìtawọ̀ ọmọ wọn bá rí kó tó di para àtọ́ máa nàka sí bàbá rí túnṣe kọ̀ láìpì etí ò jẹ́ káwọ́ pariwo ara wa nìyẹn láti gbà tá ṣe àmọ́ ńgbà tá a fà tọwọ́ bọ̀ mí lẹ́nu yìí pàtàkì jùlọ irọ́ ńláńlá tí wọ́n ń pamọ́ mi yìí mo wà fọ́ọ̀sì láti sọ ọ́ màá sì tún sọ ń bì yìí ntọ́lọ́wọ̀n ò rí fọ́dún mẹ́rìnlá kìí sọ ọgọ́rùn kan kìí sọ méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn is more they are more than nine hundred corrections èèyàn wá ń kà láti nineteen ninety seven till two thousand and eleven ọlọ́run wàá jó orí kan. ìjọ ọ̀rọ̀ rẹ̀ bá wáyé ó wà ń gbogbo ẹ̀ ló documented torí bẹ́ẹ̀ yẹn ọba lọ jámíà kọ́mọ̀dá sí tí wọ́n ti tí wọ́n ti jámíà. gbogbo ẹ̀ lọ́wọ́ documented yìí wàláhì làbíìn bí mo ti ń sọ yìí ó tún bà mí ló jẹ́ yunifásitì ó ń bà mí ló jẹ́ torí mi fẹ́ sọ láti 1997 mo sọ fẹ́ nìkan bìkan mo ní kọ́ lọ àfẹ́sì tá a ṣe yìí kó wo kí ni awọ́ ní yunifásitì dìbìrì téèyàn bá ṣe irú sẹ́ẹ̀lì ó kéré ọ̀pọ̀ yóò gba master's degree in any university in the world a real research and academic exercise that resulted in more than nine hundred corrections téèyàn wá lóun kà á for fourteen years owó orí kankan bẹ́ẹ̀ ẹ̀ ti bẹ̀rù ọlọ́run nípa báyìí kọ́mọ̀ wá a ní disclose rẹ̀ but ẹ̀rí jẹ́mi ìṣó àwọn ìyá láfi kí n sọ ọ́ débẹ̀ màá fún wa lẹ́ example díẹ̀ mo fún un náà lẹ́ example díẹ̀ níwájú ẹ̀ tí ọmọ jẹ́ wì í mo ní Ìbàdàn mo ní bọ́ọ̀ bá sì wọ́ọ̀ bá fẹ́ mọ́ ọ̀hún fún ọ àmọ́ mi ò fẹ́ sọ mo tó sọ fún àwọn bàbá yẹn àwọn bàbá yìí ti gbọmi yé nínú tí àfa òrí fọdún mẹ́rìnlá bẹ́ẹ̀ yẹn bá ka ọlọ́nkọ́ mẹ́ta sàn àwọn bàbá yìí lẹ́sàn dáadáa ẹ̀ka ntí mo kọ́ ń pa wọn ọlọ́run ọba nìkan lọ́ba tó pé o.